akí gbajúgbajà olórin fuji wàsíù àyìndé marshal kú oríire nípa ti ọmọ wọn èyí tí wọ́n fún ní ipò ní ìpínlẹ̀ èkó àbáwọnyọ̀ àbáwọndúpẹ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí kí trending ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi ṣàlàáfíà ni mo bá yín. àbá dámilọ́lá marshal èyí tó jẹ́ ọmọ gbajúgbajà olórin fuji ìyẹn wàsíù àyìndé marshal àbáyọ̀ àbádúpẹ́ fún ipò èyí tí wọ́n fi dá a lọ́lá ní ìlú èkó gómìnà ti ìlú èkó babájídé sanwóolu ó fi ipò the senior special assistant to the lagos state government on tourism ó fi dá arábìnrin yìí ó fi dá a lọ́lá àwọn èèyàn ń bá wọn yọ̀ wọ́n ń bá wọn dúpẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé kò sí bí a ṣe lè rìn tí orí ò ní mì gbogbo èèyàn náà kọ́ ni ó nífẹ̀ẹ́ èèyàn ìdí nìyí tí àwọn tí ipò náà tí ò tẹ́ lọ́rùn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kùn. wọ́n ní wípé gbogbo àwọn alágbára ìlú nàìjíríà àtàwọn tó mọ̀yàn wọ́n ní ṣe ni wọ́n ń fi àwọn ọmọ wọn tí wọ́n fi ń bọ iléeṣẹ́ ìjọba nàìjíríà wọ́n ní gbogbo àwọn tí wọn ò mọ̀yàn tí wọ́n lọ sílé ìwé èyí tí wọn ò lẹ́ni tó lè ràn wọ́n lọ́wọ́ wọ́n ní wọ́n kún sí orí títì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ gbálẹ̀ tí bàtà ẹlòmíì tó ti jẹ tí ò rà míì wọ́n ní wọn ò ríṣẹ́ wọ́n ní sàtífíkẹ́ẹ̀tì lásán ò ní wọ́n ń gbé káàkiri nígbà tí wọn ò mọ̀yàn wọ́n níṣe ni àwọn ọmọbìnrin wa èyí táwọn náà tí àwọn òbí wọn tí wọ́n tara tiraka tí wọ́n ń díje àjìṣẹ́ lé lórí èyí tí wọ́n gba owó lápò èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí yìí wọ́n tì wọ́n mọ́ ilé ìgbọ̀nsẹ̀ ìdánwò kó tó di wípé àwọn ọmọ wọn parí ilé ìwé wọ́n ní ó ṣe ni láàánú wípé àwọn ọmọ yìí pọ̀ nínú ìgboro ayé èyí tí wọ́n ń fẹsẹ̀ gbálẹ̀ kiri èyí tí wọn ò ríṣẹ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọbìnrin yìí gan ni àwọn bàbá aláyé tí wọ́n ti fi ṣògùn owó tán wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn òní wọ́n ti di olóṣó sínú ìgboro ayé èyí tí wọn ò ríṣẹ́ wọ́n ní nílùú nàìjíríà ìwọ tó o bá mọ̀yàn kò síṣẹ́ fún ọ wọ́n ní ká wá wò ó kí wá lóde tó fi jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n pera wọn lólówó tí wọ́n pera wọn lẹ́ni tí wọ́n mọ̀yàn ní ìlú nàìjíríà tí àwọn ọmọ wọn fi ń gba ipò máwọn ọmọ tí wọn ò mọ̀yàn ní ìlú nàìjíríà lọ́wọ́ eléyìí ló jẹ́ kí àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní jáde tí wọ́n sì ń sọ̀rọ̀ nípa ipò tí gómìnà ti ìlú èkó babájídé sanwóolu èyí tó fún dámilọ́lá màṣá ọmọ gbajúgbajà olórin fuji wàsíù àyìndé wọ́n ní ipò náà ò tọ́ sí arábìnrin náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ipò náà tọ́ sí wọ́n ní wọn ò fún wọn torí pé wọn ò mọ̀yàn wọ́n ní torí pé àwọn òbí wọn wọn ò já nǹkan kan nínú ayé hmm. ẹ̀yin èèyàn mi nílé lóko abẹ́ẹ̀rí wípé ó ní agbára kàkà kí àwọn èèyàn kó mọ kí arábìnrin yìí kú oríire ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bu tí oníkálukú sì ń sọ tiẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí àwọn èèyàn kọ sí abẹ́ àtẹ̀jáde ọ̀hún ẹnìkan èyí tí ó porúkọ ara rẹ̀ ní àyìnkẹ́ ó kọ ọ́ síbẹ̀ ó ní naira marley lawyer nice one um ẹnìkan náà tẹ̀síwájú ètò pé ara rẹ̀ ní dẹ́kọ̀ ó kọ ó ní they keep moving the cake in their cycle it is well ẹnìkan náà tó pera rẹ̀ ní sanusi ó kọ ó ní this what they called moving of cake in the same cycle it is well with us whose has no connection with human but believing in God's connection ẹnìkan náà èyí tí ó pe ara rẹ̀ ní the gold fabrics ó ní congratulations to her everyone shouting father's privilege don't we all pray to enjoy our parents' privilege when you grow don't allow your own child enjoy connection you built while growing plus did you ever read their uh, read her portfolio no be then so. Hmm ẹ wo oníkálukú ó kọ tiẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà bó ṣe rí ní ikùn wọn wọn níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pín àwọn kinní káàkiri láàrin ara wọn láàrin àwọn tó lórúkọ nínú ayé wọn ni wọ́n ń pín káàkiri pé ẹni tí ò lórúkọ tí ò mọ̀yàn ní ìlú nàìjíríà wọ́n ní kò ní nǹkan kan kódà kó o kàwé jù bẹ́ẹ̀ lọ wọ́n ní inú ilé o ní èyí tó gbà o ò jẹrà sí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ìyá tó jìyà jìṣẹ́ lé lórí tí wọ́n rán lọ sí yunifásitì wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn sàtífíkẹ́ẹ̀tì èyí tí wọ́n lọ gbà ní yunifásitì ọ̀hún wọ́n ní èkúté ti jẹ yúnì orí rẹ̀ kúrò wọ́n ní kódà ọ̀pọ̀lọpọ̀ ní èkúté tó ti tọ̀ sí tó sì ti bà sàtífíkẹ́ẹ̀tì wọn jẹ́ látàrí wípé sàtífíkẹ́ẹ̀tì ọ̀hún ó ti pẹ́ nílé nígbà tí wọn ò mú jáde tí wọn ò ríṣẹ́ fi ṣe hmm ẹ̀yin èèyàn àwọn èèyàn sọ̀rọ̀ ní oríṣiríṣi tó sì jẹ́ wípé ó bani lọ́kàn jẹ́ látàrí wípé wọ́n fún arábìnrin yìí níṣẹ́ wọ́n ní ipò bàbá rẹ̀ òun ló ń jẹ wọ́n ní iṣẹ́ náà tọ́ sí i rárá hmm. ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi eléyìí ni ìròyìn tá a ní ká mú wá sí tí ìgbọ́yìn o kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gbogbo nǹkan tẹ́ ẹ bá rò lórí rẹ̀ ẹ fi ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ bá ẹ ṣe jọ mọ̀ ń ṣe ẹ sì mọ́ gbàgbé gbogbo bá a bá ṣe ń ju àwọn fídíòs wa ẹ mọ bá wa comment ẹ mọ bá wa share ẹ mọ bá wa like ẹ tó bá ṣe ìgbà àkọ́kọ́ nìyí èyí tí ẹ̀yin ṣalábàápàdé fídíò ẹ mọ́ gbàgbé láti follow page wa àbẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ